látara ìdúró dédé wà yìí òun ni nǹkan tó ń fìyà jẹ wá ò dúró déédéé náà dúró dédé tí a bá wò pé tí ayé táwọn èèyàn lò léde kò fẹ́ tó ṣe tó àti tẹ̀lú fi ọlọ́wọ́ ọba ọlọ́run ní wà ìdọ̀rọ̀ tó mọ̀ ó dìnà tẹ pé ọba ṣe àwa náà bá gbé ìyàpàdé òní rí tí a bá yọ aṣojú pé kò lọ ṣojú wá bìkan àwa náà ti rí pé àwọn èèyàn tá a yan máa lọ síjú ara wọn ni kí ni house of rep wà fújú ọmọ láti lọ represent àwọn èèyàn ni wọ́n lọ represent wa ni ṣùgbọ́n èèyàn mélòó náà àwọn tá a lọ represent wa ló jẹ́ pé tó ń dùn wá ló ń dùn àwọn náà ọ̀gọ̀rọ̀ tó bá ti kó láàrin wájú ti gbàgbé wa bí gbogbo wa náà dẹ̀ ṣe wá rí nìyẹn tí wọ́n bá ní kóun náà wá step down fọ́sún mẹ́lòmínú wa bóun náà ṣe máa rí nìyẹn ṣùgbọ́n gbà tí gbogbo wọn ò dá àwọn tó ń jẹ́ sáàtì yìí ṣé àlùjọ̀nú ni wọ́n ṣé táìdà ni wọ́n wọ́n ṣe àlùjọ̀nú wọ́n ṣe ẹranko ọmọ ẹ̀dẹ́ ènìyàn bíi tiwa ni wọ́n àárín wa ni wọ́n ti jáde ó wà ló wa ẹni tó ní wọn lẹ́gbọ̀n ó wà ló ẹni tó ní wọn lábúrò ẹlòmí ọmọ bíbí inú ẹ̀ sáàtì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣèdé èèyàn bíi tiwa ni wọ́n kí ló wá dé táwọn fi débẹ̀ yẹn tí wọ́n ń ṣe àṣemáṣe ó túmọ̀ sí wípé kò sí payọ̀ náà wọn bá ní ẹ̀mí àwọn tí wọ́n ṣàṣebáṣe lò wọ́n torí pé a lè sọ pé gbogbo wọn ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ ìjọba tó dáa sílẹ̀ fún ìdí tó ṣe pàtàkì nínú ìgbésí ayé ni òun náà ni àlàámúnù ìfàyàbalẹ̀ tí ò bá sí ìfàyàbalẹ̀ jọ̀mọ́ ẹ̀mẹ̀ pé kò sí tó ń jẹ́ education tí ò bá sí ìfàyàbalẹ̀ kò sí tó ń jẹ́ economy tí ò bá sí ìfàyàbalẹ̀ kò sí tó ń jẹ́ health pé ẹ ministry of health tí ò bá sí security kò sí gbogbo àwọn nǹkan yìí ló fi jẹ́ pé a gbọ́dọ̀ gbìyànjú gbogbo àwọn táwọn náà bá bá wọn dá sí pé àkọ́ hẹ́ẹ̀dì kankan agbọ́dọ̀ ro dáadáa tí wọ́n bá hẹ́ẹ̀dì wọn tán iṣẹ́ tí wọ́n ṣe yìí èdè àti yóò lè ṣe o nígbà tó ní káwá ṣe dìgbìlá pé ọ̀sẹ̀ kan péré àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí bára wọn jà ládùúgbò àríbẹ̀kọ́ ni àfá Yusuf ṣéjà ò ti máa ṣẹlẹ̀ oníkálukú ti wò pé kí ló dé èmi ni mò ń dúró ta láti jẹ ọjọ́ yìí ilé wọn yẹn kò tẹ́ tó jáde nígbò yàgbọ́n àti ẹ̀rẹ́ yẹn ń ta mọ́ oṣù oníkálukú láti mọ̀ pé tíjọba bá dáadáa wa láàrin oṣù kan péré pé ó yá ẹbó sáàsì gọ́lẹ̀ ẹ̀jẹ̀ pọ́lọ́pàá gọ́lẹ̀ àwọn ọmọ ìpínpọ̀ ń ṣe tó ń bì ló fi jẹ́ pé tí a bá rí tí wọ́n ń ṣàṣìṣe àgbàjọba nímọ̀ràn bí wọ́n ṣe lè mójútó àwọn nǹkan yìí òun ni wọ́n á ṣe ìjọba sì gbọ́ jù wá lọ nígbà tá a ní kọ́kọ́ nǹkan lẹ̀ wọ́n sì yí orúkọ ẹ̀ padà àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn èèyàn náà wá fẹ́ gbọ́ pé à orúkọ ló yí padà nǹkan yóò ṣe káńsù jọmọ́ àfi tá a bá bá tọ́ra wa àbí dábàá fẹ́ security mọ̀ nínú ìlókù kọ́nà ọba kó dáàbò bò wa torí náà yọba ti ń ṣe protest ìwọ tó bá jẹ́ mùsùlùmí gidi o ní láti máa yàgò fún bẹ́ẹ̀ láti fi dáàbò bo ẹ̀mí títí ẹ àti ìdáàbò bo ẹlòmíì torí tí wọ́n bá ń ṣe protest tí èèyàn kan bá lọ bá wọn dá sí tí èèyàn kan wá kú níbẹ̀ ọlọ́run bá ní kí ọlá ó máa di ìwọ náà ẹ̀ wàá ṣàlàyé pé ìwọ náà wà bí ó ṣojú ẹ nígbà tí wọ́n fi pa ènìyàn òkọ́nà ọba àlékí ọlá kó fi àánú ẹ̀ kó fi bá ẹ̀rọ kan wá lò àwọn olórí wa kọ́nà ọba kó bá dúró fún wọn kọ́nà ọba kọ́ wọn mọ́ ṣe àwọn ọmọlẹ́yìn náà kọ́nà kójọ kó tún wa ṣe àwọn ọmọlẹ́yìn láàdá láàṣe ní olórí tó dáa torí pẹ́nu wa náà ni àti àwọn kan pé jẹ́ olórí tó tá bá fẹ́ kí ìlú da àti ti gbogbo wa náà káṣe kí ni ká yí padà sí dáadáa tí gbogbo wa bá ti dá olórí mi ta bá yàn àárín àwa tá a dá yẹn náà ló ti máa jáde so tó bá jókè á lè ṣe dáadáa tó bá jẹ́ pé gbogbo wa ṣe rí ní hundred years to come kámọ̀ pé bí nàìjíríà ṣe ń lọ iná ló wọn bá lọ o torí pé ọlọ́run ní bẹ́ẹ̀ bá yí padà wa náà ní yí padà o tẹ bá ń dẹ́ṣẹ̀ tẹ bá ti lẹ́ẹ̀tú bá àwa náà máa gbé yàwá báyìí ẹni tó bá ń ṣe dáadáa ọlọ́run ní halijazawo lẹ́ṣítàrí ìlà lẹ́ṣítàrí tí ẹ̀sán wà fún dáadáa tó ju dáadáa lọ ni wàjazawo tẹ̀yí àti tẹ̀yí àtòmẹ̀tò ọlọ́run ní tèèyàn bá ṣe aburú ẹ̀san tó wà fáburú aburú bíi tiẹ̀ náà ni o ló fi jẹ́ pé kí gbogbo wa nàìjíríà ká ronú pìwàdà kí gbogbo wa ká túra wa ṣe kọ́nà ọba àlékè ọlá kó bá lè tún ìlú wa ṣe nínú àwọn àpẹ́ ẹ̀sìn ó ní akéyìmù dáhùn látẹ̀lé ìsìláàmì fi qulubikum yukimu Allahu fi ardikum ó ní tẹ́ bá fẹ́ ìjọba ìsìláàmù ìjọba àlàáfíà lórí ilẹ̀ ẹgbẹ́ e dúró nínú ẹ̀mí yìí nínú ẹ̀jẹ̀ tèmi kí ìjọba ọlọ́run bá wà ń bẹ̀ kó jẹ́ pé ìjọba ọlọ́run bá gọ́fòlù gbogbo tí bá ń ṣe gbogbo tí máa ń ṣe wọn máa gbá kí lọ́lọ́run wí lórí ẹ̀ kí làdọ́ fi wí tí n bá ti ń ṣe léèlé mi tẹ́yìn náà ń ṣe tó ní kálukú wá ń ṣe ìjọba yẹn máa padà lékè lórí ìlú wa ṣùgbọ́n àwọn ẹlòmíì ẹ̀kọ́ bá ah, islamic caliphate islamic irọ́ ni tí ò bá ti dúró lára ti wa ìwọ́n tó pariwo pé ìjọba islam ìjọba islam ṣé ìjọba islam bá dé ìwọ́n náà wà ní àwọn rẹ́bù tí wọ́n bá sọ pé kí ní commons go so protest táwọn ọ̀yọ́ ń ṣe tán ṣe ní Egypt ẹ wo wàhálà tó kó wọn sí tí wọn sì bọ́ bẹ́ẹ̀ protest tán ṣe ní Syria wàhálà tó kó wọn sí látọ̀dún yẹn wọn sì kúrò bẹ́ẹ̀ àti gbogbo ìlú mi tán ti ṣe protest tòrìṣó protest ní ọ̀gọ̀rọ̀ ọgbà kò ń dáa ẹ ní Sudan ní nǹkan bí ọdún tó kọjá nígbà tó ṣe protest tí ọmọ journalist ọmọ bóyá bíi twenty four years obìnrin òun náà ló léèdì wọn wọ́n padà gbàjọba mọ́jọba lọ́wọ́ ìjọba ológun dẹ̀ nínú Sudan sí tó jẹ́ pé ṣẹ̀rí àti constitution wọn wọ́n ti announce ní the last month ní sí pé ìlú àwọn ti di secular state godless society ìlú tí ò sí ọlọ́run nínú òfin àwọn kódà Nàìjíríà tún wá bẹ́tà wọn torí pé bí Nàìjíríà ti wà yẹn Nàìjíríà tún ti fàyè gba òfin ṣẹ̀ríà níwọ̀nba àgbà tí ò bá ti tako òfin àti ẹ̀tọ́ ẹlòmíì òun náà ṣe announce ní Sudan last month nìyẹn kí dẹ̀ ló bí jọmọ́ protest rẹ̀ ẹ̀wọ̀n wàhálà tó wà ní Egypt lẹ́ni kí ló bí jọmọ́ protest rẹ̀ so tẹ́ bá ráwọn apátan ní kò sá burú bẹ́ẹ̀ nígbà tí èèyàn kan tó bẹ́ẹ̀ bá jẹ́ Aisha Yesufu àbí kí ló korúkọ rẹ̀ òun náà tó wá wọ̀ ìjáàbù ló wá ṣọwọ́ bí eré kí lorúkọ stage yìí náà ṣé eré ibo lèrè yẹn wà lọ New York New York City ẹ eré freedom ẹ eh, liberty ẹ̀sán jẹ́ náà gbogbo ẹ̀jọ̀ náà kò sí freedom níbi kan ìjọba kò lè fún yàn freedom láyéláyé tẹ́bálẹ̀ ní freedom tẹ́bá ti lọ tako tó fẹ́ mú jọba nígbà táwọn èèyàn ṣe protest l'Amẹ́ríkà nípa kí lorúkọ máa yìí ná máa ti àìkábíríjì tí wọ́n tẹ̀lé Floyd àbí George Floyd kí ni ìjọba Amẹ́ríkà padà ṣe nígbà táwọn èèyàn ò fẹ́ kú òdì protest ọlọ́pàá náà padà sí lé oníkálukú pé ẹ bá lọ́ bí ṣe yín jàre táwa náà bá kọ̀ sí ní protest a lè dé lóṣù kan tó bá sún gbogbo wa ni ìjọba dẹ̀ ló máa padà ṣe bí ó ṣe pé káwọn àwọn ọmọlẹ́yìn ká páyọ̀ lọ́hùn tá a bá ti páyọ̀ lọ́hùn ọlọ́run bá fi páyà ẹ̀ sí ọkọ̀ àwọn olórí wa ṣùgbọ́n gbà táwa náà bẹ̀rù ọlọ́run gbogbo tó máa jẹ́ kí ilé ayé máa le koko mọ́ wa là ń ṣe ohun tọ́nà òfin à ń jẹ èyí tí òfin à ń mú èyí tí òfin à ń ṣe adẹ̀ ń fẹ́ dẹ̀kùn kọ́nà ọba kó ṣíjú abẹ́ òun wa kó bá wa tún Nàìjíríà ṣe kó ti tu gbogbo àgbáyé ló kù ṣe rọ́bàdà láti kùkù bàdà bàdà ìlà àrìsẹ́nà wàhálà lánà bí lànà kan mẹ́ta ìjọka àìsàn Kí lè máa fi báyà? bóyá ó kọ̀ bọ́ sínú súra ńlá tó wá síta yà kékeré lọ́sẹ̀. láti máa fi ní ọjà rẹ̀ rárá kò dá bẹ́ẹ̀ ó fi ti gbogbo rọ́bà lọ bá kọ́ra ó túbọ̀ sáájú mọ́ra ó lórí òun rárá gbogbo tàbá jókòó àdúrà ṣàdúrà wọlé ha ó bẹ̀rẹ̀ láti ìgbà tí òun bá yọ tó fi tí ó ṣe gbà tó tẹ́ bẹ̀rẹ̀ sí yọ tó òun bá ti yọ tí òun wá fi kọ àtàrí ṣẹlẹ̀ pé tó bá ti yẹ látàrí lè sórí tó àsìkò tí òun bá ti kọ àtàrí rẹ̀ àti tí òun lásìkò rẹ̀ títí tí títí ìyá fi wọlé náà tó àsìkò tí tó há parí nìyẹn lọ́dọ̀ wá ní ìgbà ní ìtò há ó lè ti bẹ̀rẹ̀ látàbí méje méje kọjá fifteen minutes ìgbà ní seven thirty ó lè máa wà ní kọ́ bí after eleven tó fi yé after that to twelve gbàgbé torí pé ní bí twelve yẹ òun yẹn ti máa pàtàkì àbí bí eleven thirty five eleven forty gbàgbé ẹ̀wọ́n bá wà náà.